mọ́tò àkọ́kọ́ tí màá kọ́kọ́ gùn níwájú ilé wa báyìí mọ́rúwá ni mo bá èèyàn méjì nínú mọ́tò yẹn èmi ni mo sì kẹta nínú mọ́tò yẹn bọ̀ mo sáré wípé àwọn méjì tí mo bá wọ́n ti sùn bọ̀ èmi rò pé ó nọ́mà torí àwa tá a bá ń ṣiṣẹ́ alájàpá ká tó débi tá à ń lọ àti sùn wípé tá a bá dé ọjà àfẹ̀kan ní sùn mọ́ láàrin ui sí apẹtẹ bọ́nà ẹ̀ ṣe dàrú mọ́ wa lójú nìyẹn asásọ̀kalẹ̀ ah! létí igbó etí igbó yẹn ni wọ́n wá já wa fún bọ́ọ̀sì torí mikra ló gbé wa àbí mọ́rúwá ló gbé wa bọ́ọ̀sì yẹn abáwọn yẹn nínú bọ́ọ̀sì yẹn àwọn yẹn náà ti sùn wọ́n wá sọ pé ká mú fóònù wa wá mo wá rò mú ní wípé ah olúwa nǹkan tí ń jẹ ni mò ń wá lọ mo dẹ̀ pàdé nǹkan tí ó jẹ mí àṣé ọ̀rọ̀ tí dádì ń sọ ni pé olúwa lòun padà lẹ́yìn mi mo bá ní láti pe mọ́mì ẹ̀ ló mọ́mì mo ti ti mọ́tò wọ̀ o mọ́tò yẹn sátún gbé wa ìgbà tá dé etí igbó mi wọ́n gbé wọ́n já wa fún helicopter helicopter yẹn ni wọ́n wá sọ wípé kọ́ńkálùkù kó máa dúrọ́pù fóun rẹ̀ mi nǹkan mẹ́mí yẹn ni ọba ní kí n pa fóun mi mọ́ abíyá mo wá pa fóònù yẹn mọ́ wọ́n ní fóònù rẹ̀ ńkọ́ adẹ̀ tó báyá bíi twelve ta wà nínú mọ́tò yẹn fóònù rẹ̀ ńkọ́ mo ní fóònù mi lẹ kọ́kọ́ gbà wọ́n ní òkè tí n bá wá rí wípé wọ́n ti wà lẹ́sibítì lórí àwọn yòókù màá wá bẹ̀rẹ̀ màá wá fọwọ́ mú etí papọ̀ mọ́ fóònù torí fóònù yẹn kéré màá wá pe dádì dádì mi ì ṣe àpé dádì gan mọ́mì ni mo pè torí mi lè pè wọ́n mọ́mì ló wá sọ fún dádì dádì ló wá pè mí wípé kí ló ṣẹlẹ̀ sí ẹ mo wá ní láti ṣàlàyé fún dádì wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o bí ẹlikọ́pítà yẹn bó ṣe gíga rẹ̀ kò pọ̀ tó fi lọlẹ̀ padà ibi tí wọ́n kọ́kọ́ já wa sí wọ́n ìpele àkọ́kọ́ lẹ́wà yìí o ká bọ́ gbogbo aṣọ wa ká fi fóònù lélẹ̀ mo wá rò mú ní ah mi ní rí dádì pè mọ́ mi ní rẹ́ anybody pè mọ́ aṣọ tí wọ́n sọ pé ká bọ́ ìbáwo ni màá ṣe mú fóònù yìí tí ikú mi ò fi ní tètè yá mo ṣá ẹ̀mí yẹn ṣáà sọ pé kí n mú fóònù yẹn kí n wá fi sí abíyá báyìí kí n pawọ́ méjèèjì mọ́ kí n ṣe bíi pé òtútù mú mi ẹni yẹn wá kọjú sí mi ó ní kí ló ṣe yín mo ní òtútù mú mi ni sá wọn ní òkè ṣé ẹ ti mọ ibi tẹ́ ń lọ mo ní rárá ẹ ti mọ̀ wọ́n ní ká mọ̀ tẹ̀ láwọn adébòmí wọ́n gba bàtà ẹsẹ̀ wa bẹ́yẹn kó hundred million dání wọ́n sọ fún yín wípé kò síhun táwọn fẹ́ fowó yín ṣe ẹ fi owó ara yín dà sínú kòtò ti gbogbo nǹkan yín pátápátá kẹ́ ẹ fi mọ̀ wípé àwọn ò nílò rẹ̀ ah! wọ́n sá gba ìgbàanú owó tí mo mú lọ́wọ́ wọ́n gbà lọ́wọ́ mi fún ara mi ni mo sọ kíní yẹn ni mo sọ sínú kòtò ń bá ní bí wọ́n wá ṣe ń lọ wípé kí wọ́n hàn kí wọ́n ṣílẹ̀kùn fún wa mo lóore ọ̀fẹ́ àti pé dádì mo ní dádì òótọ́ mọ̀ ní kinní yìí mi mọ̀ ní padà wálé mọ̀ dádì sáà sọ pé níkẹ́ má sọ báyẹn wọ́n sáà ń gbàdúrà kíkan kíkan téèyàn fi mọ̀ wípé omijé kíkorò ó ń jáde lójú wọn. nígbà tí a débi tá a lọ àwa tá a wà ń bẹ̀ àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n lé ní fifty ìyá yẹn ó fẹ̀ láti ibi tí girama jókòó yìí dé ibi tí um, bọ́ yìí jókòó yìí oríire iwájú kónkó báyìí lọ tó bá ti tó àsìkò wọ́n kàn lọ aago fún wa ni wọ́n ní ká wá tó bá a ṣe dọ́hùn bí mo ṣe kọ́kọ́ rí wọn kò sí aṣọ wọn èèwọ̀ṣọ débẹ̀ kò sí aṣọ lára ìyá yẹn bọ̀ gbogbo ara rẹ̀ kìkì ogun ní gbogbo ara ya àwọn tó fi ṣe aṣọ mo wá sọ mo ní dádì mo ní ẹ wò ó kò sí òpù kankan mọ́ o mo níbi tí mo wà yìí mi lè jáde kódà bí èèyàn ní oògùn kò lè fi jáde níbi tí mo wà yìí mọ́mí àti dádì wọ́n sàn sọ pé sista níkẹ́ ṣé ẹ nígbàgbọ́ mo ní à eléyìí ti kọjá gbàgbọ́ o mo ní à mọ́mí sá jágbe mọ́ mi lórí fóun Da ìgbàgbọ́ wa papọ̀ mọ́ da ìgbàgbọ́ rẹ papọ̀ mọ́ tiwa mo ní ó dáa mo nígbàgbọ́ mo bá sọ báyìí fún mọ́mì níbi ó kù wọ́n ti inú àwa tá inú àwa tí wọ́n kó lọ wọ́n ti pa wọ́n fún èmi ní nẹ́mbà nine wọ́n fún ẹnìkẹ́ ẹni tá a jọ jòkó wọ́n fún ní nẹ́mbà eight ẹni yẹn tí bá ti gbẹ́sẹ̀ à ń jọ ń ni nígbà tí wọ́n pa nẹ́mbà five mo ní dájú kò mọ̀ nípa kàn mí dáàdì ni kò kì í ṣe nǹkan tọ́lọ́run bá wọn dá nìyẹn ọlọ́run bá wọn dá májẹ̀mú wípé àwọn ó sì kú nínú ìjọ àwọn so nígbà tọ́lọ́run ò sì ti bá wọn dá májẹ̀mú yẹn kò sí nǹkan kan fi ọkàn rẹ sí ọ̀dọ̀ ọlọ́run mo ní dáàdì eléyìí ti kọjá fi ọkàn rẹ sí ọ̀dọ̀ ọlọ́run mọ́mí sátúnjágbe mọ́mí pé à sísá níkẹ́ ṣé nígbàgbọ́ ni ṣé ṣe kinní ni mo ní à ó dáa wọ́n pa nẹ́mbà seven ó kù nẹ́mbà eight ó ṣe kù nẹ́mbà eight yẹn mo wá gbé mo wá kàn nẹ́ mú fóònù yẹn wípé bí wọ́n rí fóònù lọ́wọ́ mi màá kú bí wọn ò sì rí fóònù lọ́wọ́ mi màá kú kí n wá ni mò ń fẹ́ kan dára mi láàmú sí mo wá gbé fóònù yẹn mo súnmọ́ bí ẹ́ńjìnì tí wọ́n fi máa ń lọ yẹn mo wá ní dádì ohun kílẹ̀ ń gbọ́ wọ́n ní àwọn ń gbọ́ ohun ẹ́ńjìnì ká pé ìka ọyọ kan ni wọ́n bá lò lára odidi èèyàn wọ́n kàn gé ìka yẹn wọ́n dẹ̀ mú èèyàn yòókù wọ́n sọ sínú ẹ́ńjìnì ẹ́ńjìnì ni ó wá lọ èèyàn sínú kòtò mo wá ní dájú ohun kí lẹ́ ń gbọ́ yìí wọ́n lóhun ẹ́ńjìnì mo ní lẹ́yìn ẹni tó wà wájú mi èmi ló kàn ah dádì ké lórí fóònù wípé olúwa ìpè mi mà kan ìjì kápẹ́ lóòótọ́ o bá pè mí nǹkan tí ó ṣẹlẹ̀ tí ọmọbìnrin yìí tí ó fi yọ ẹ̀mí mímọ́ gbà láàyè níbi mo pé wọ́n ti ń gbàdúrà tí mò ń ṣe àmì àmì tí mo ṣe báyìí bí wọ́n ti gbá mi mú nìyẹn wọ́n bá ní a ṣé bó láwọn ti gba fóònù lọ́wọ́ rẹ̀ mo ní ìmọ̀ nǹkan tí màá sọ mọ́ wọ́n kàn gbá mi ní etí etí yẹn ó kọ́kọ́ sí lọ mo fọwọ́ mú etí ni wọ́n wá mú àdá yẹn wọ́n wá ń tọ àdá yẹn lé mi lọ́wọ́ nígbà ó yá wọ́n ní kí n gbọ́wọ́ sórí tébù mo gbọ́wọ́ sórí tébù wọ́n ní òkígbà wo lo ní mo ní mi lókìgbẹ́ látijọ́ tí wọ́n ti bí mi mi ì sí gbẹ́rẹ́ rí débi pé màá so oògùn yìí míṣà ni mo gbé e. kí wọ́n tó sọ báyìí wọ́n tún da ìgbájú yẹn bò mí mo wá dorí kodò bí wọ́n ṣe gbá mi létí yẹn mo wá mú fóònù mi mo wá fọwọ́ sétí báyìí mo wá pe dádì mo ní dádì ẹ mọ̀ rẹ̀ gbàdúrà mọ́ kò sí òpù kankan mọ́ mo ní ṣùgbọ́n ẹ bá mi tọ́jú ọmọ mi o ẹ má jẹ́ kí ìyà kó jẹ ọmọ mi o dán mo ní owó kan níbi báyìí mo dẹ̀ jẹ́ lágbájá lówó mo jẹ́ lágbájá lówó ọlọ́run pé ibi tí màá gbà lọ ni dádì jágbe mọ́ mi lórí fóònù wọ́n ní irú ọ̀rọ̀ rádaràda wo ló ń sọ yẹn má sọ báyẹn mọ́ má ṣe kínní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà kíkan tó jẹ́ pé mi kọ́ sí fún yẹn mò ń dẹ̀ mò ń gbọ́ bí ìyá yẹn sọ pé kí wọ́n pọ ọmọbìnrin yẹn wá nìyẹn wá déwájú ìyá yẹn ìyá yẹn ni inú ẹgbẹ́ wo lo wà mo ní mi sí nínú ẹgbẹ́ kankan ó wá ní òkè kí wọ́n lọ mú àdá kan wá nínú ilé àdá yẹn ni wọ́n wá fi nǹkan aṣọ pupa sí àdá yẹn lẹ́nu wọ́n wá ní kí n gbé ọwọ́ sórí tébù mo gbọ́wọ́ sórí tébù wọ́n wá gbé àdá yẹn lé mi lọ́wọ́ àdá yẹn kése pọ́ bùbọ̀ mo fíìlì ẹ̀ mo kàn ṣe yéè bí mo ṣe ṣe yéè dádì gbọ́ mo wá mo wá mo wá dorí kodò mo ní tọ́ ẹnì ẹnìkẹ́ ẹnìkẹ́ jẹ ẹnìkẹ́ ẹnìkẹ́ jọ yẹn ó ti bọ́ síwájú. Si ẹ́ńjìnì ò wá ṣiṣẹ́ mọ́ ibi tí ẹ́ńjìnì tó ń ti lọ́yàn tí ò ti ṣiṣẹ́ mọ́ mo wá sáré pe dádì pe dádì ẹ́ńjìnì ò máa ṣiṣẹ́ mọ́ dádì ni àà ah, ah, mímì kan ó mì níbi tó wà mo ní à ah, dádì wọ́n sà ń ṣe bálabàla wọ́n ń tún ẹ́ńjìnì yẹn ṣe kò pẹ́ ni wọ́n kó àwọn míì dé àwọn míì tí wọ́n kó dé yẹn wọ́n wá ní àwa tá a ti wà ń pé kí wọ́n rọ́ wa sí ẹ̀gbẹ́ kan ṣùgbọ́n tá a bá fẹ́ jókòó á jókòó báwọn ọmọ mi ṣe jókòó yìí wọ́n wàá fi sí nǹkan kan so wá lẹ́sẹ̀ pé ká fi mọ́ sá fẹ́ǹsì yẹn ó ga ju chọ́ọ̀chì yìí lọ díẹ̀ tó jẹ́ pé kò sí pé mo fẹ́ sá lọ o mo fẹ́ pọ́n fẹ́ǹsì o kò sí eléyẹn bíbẹ̀ bí wọ́n yẹn sọ pé ká jókòó wọ́n wá ní ẹni yẹn dé ó lóun fẹ́ rajà wọ́n ní kí ló fẹ́ ó ní òun fẹ́ ọlẹ̀ ẹnu lára ẹni tí wọ́n kóde yẹn ọ̀kan lóyún bíbẹ̀ èmi náà dẹ̀ lóyún wọ́n wá ní à ẹ jẹ́ ká mú lára bíbí ẹni yẹn wá sọ pé ẹ mọ̀ jẹ́ ká wọ́n mú bíbẹ̀ ẹ jẹ́ kí wọ́n mú lára àwọn tí wọ́n ṣẹ̀ dé yìí àdá tí the same àdá tí wọ́n gbélé mi ní ọwọ́ wọ́n kàn gbélé ẹni yẹn ní ikùn bí ọmọ ṣe yọ̀ pọ̀ra nìyẹn wọ́n wá fa ọmọ yẹn àti ibi nǹkan tó so ibi àti ìyá papọ̀ wọ́n kàn fà á igbe oró lẹni yẹn ké tó fi dákẹ́ wọ́n wá mú ọmọ yẹn wọ́n wá sọ sínú odó wọ́n wá gún ọmọ yẹn wọ́n kàn béèrè lọ́wọ́ ẹni yẹn pé kí ló fẹ́ lò fún ẹni wá fún wọn ní ọṣẹ dúdú ọṣẹ dúdú ni wọ́n wá fi kó ọmọ yẹn nínú odó wọ́n wá kọjú sí wa pé ẹ fí o nǹkan tẹ́ bá fẹ́ jẹ ní ká ẹ béèrè o kò sí nǹkan tẹ́ béèrè táwọn ò ní fún yín ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wá ní òun sì béèrè iyán ẹni yẹn wá ní iyán lòun fẹ́ o wọ́n tún wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ọbẹ̀ wo ló fẹ́ sí àtẹ̀rẹ̀ wo ló fẹ́ sí ó wá òun fẹ́ ẹran ẹ̀gbẹ́ pé tí wọ́n bá bóun rí àǹkà kò tó five minutes wọ́n dẹ̀ gbé ìyẹn yẹn dé àtẹ̀rìn ẹ̀gbẹ́ ẹni yẹn wá kọwọ́ bọ̀ ó kàn lanu báyìí ni mo wá rò mo ní ebi ń pa mí àtijọ́ monday mo ti jẹun kẹ́yìn njọ́ yẹn sì jọjọ́ tuesday ebi ń pa mí tí n bá jẹun màá kú bí n jẹun màá kú bẹ́ẹ̀ lẹ́mí yẹn wá sọ fún mi wípé o gbọ́dọ̀ jẹun o ìyá yẹn wá pè mí wọ́n ní kí n lọ béèrè nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ wọn mo ní mo ti gbọ́ máa èèwọ̀ wọn ni wípé kéèyàn má jẹ nǹkan kan mo wá rí i pé kò sí omi kankan níbi ibẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n bá gbà lára àwọn ènìyàn ló wà nínú dúrọ́ọ̀mù yẹn tẹ́ bá jẹun tán ẹ̀jẹ̀ yẹn lẹ́lọ́bẹ̀ lẹ́lọ́bù mo wá rò pé ah tí mi bá ṣe nǹkan kan wọ́n mọ̀ mo sá lọ síbi ẹ̀jẹ̀ yẹn mo wá bù ẹ̀mí yẹn kàn sọ fún mi pé kí n tọ̀ sínú rẹ̀ ni mo wá tọ̀ sínú rẹ̀ mo wá gbé e mu bí mo ṣe mú ó wá fún mi ní ìgboyà láti sọ fún wọn wípé mo ti jẹun wọ́n wá lu aago fún wa padà ẹni yẹn wá ní ẹni ẹlòmíì wá tún dé olóhùn fẹ́ ra ọlẹ̀ ẹni tí ò bá ti dàgbà wọ́n ní scan níbi ibẹ̀ ká obìnrin ni wọ́n bá fẹ́ wọ́n á lọ wò bóbìnrin ló wá wà nínú èèyàn bí ọkùnrin ni wọ́n wá lu aago fún wa aago tí wọ́n lò fún wa yẹn bí wọ́n ṣe àtò bá a ṣe tò wọ́n níta ló kàn mọ́lé mi wọ́n ní kí ló fẹ́ ṣe mo ní mo fẹ́ kú wọ́n ní síwọ́n náà mọ̀ wípé ikú ló kù báyìí mo ní bẹ́ẹ̀ ni kò sí oore ọ̀fẹ́ kankan kò dẹ̀ sí àánú fún mi mọ́ kò sí oore ọ̀fẹ́ kankan kò dẹ̀ sí àánú fún mi mọ́ wọ́n wá ní ká wọ́n lọ sítáàtì ẹ́ńjìnì yẹn kò ṣiṣẹ́ wọ́n bá ní à àwọn ọmọ nǹkan tó ó ṣe ìtira wọn ẹ jẹ́ káwọn lọ sùn ẹ jẹ́ káwọn lọ ṣe bí wọ́n sọ pé bí wọ́n ṣe lu aago nìyẹn pé tó bá di four wọ́n pè wá padà níbi tá a ti jókòó tá a ti tò mí nǹkan ẹ mọ́ ẹni yẹn ni ẹni yẹn ga ó dẹ̀ sì gbọ̀nlẹ̀ bí dúdú ni bí pupa ni mi mọ̀ ṣùgbọ́n mo ṣáà rí wípé aṣọ tó wà lọ́rùn ẹni yẹn ó jẹ́ white bẹ́ẹ̀ nìyẹn ṣe ó kàn mú mi lọ́wọ́ ni bó ṣe mú mi lọ́wọ́ ó mú mi lọ bí tí aṣọ wà ó dẹ̀ faṣọ lé mi lọ́wọ́ ó mú mi lọ bí tí wọ́n yẹn fóun jù sí ó fi lé mi lọ́wọ́ inú kòtò mi ìmọ̀ bó ṣe mú ìgbànú tí mo kówó sí ó fi lé mi lọ́wọ́ ẹni yẹn kàn fà mí lọ́wọ́ ẹni yẹn kàn fà mí lọ́wọ́ ó wá sọ pé mọ̀ tẹ̀lé mi mọ̀ tẹ̀lé mi mọ̀ tẹ̀lé mi bó ṣe ń fà mí lọ bá a wá rìn ní o bá a gun mọ́tò ní bọ̀ a gun mọ́tò ọjà bíi tí mò ń lọ gangan tí wọ́n ti dá mi mọ̀ níbẹ̀ mi ti rẹ́ nìyẹn mọ́ mo wá dé ọjà yẹn mi lè sọ̀rọ̀ mi lè ṣe nǹkan kan mo wá ń wò ẹnìkan ní àwọn ọmọ ẹni yìí kí ló ṣe ẹni yìí mi lè sọ pé nǹkan báyìí ló ṣe mí mo kàn ṣáà jókòó ni ibi tí mo wá ti ń lọ wọ́n ti dààmú a dẹ̀ ní tuesday program ọgbẹ́ yẹn wà ní ọkàn dájì to the extent wípé n ò lè fi gbogbo ara wà ní tuesday program àṣé wọ́n ti sọ fún àwọn bàbá ọkọ mi wípé ìgbà tí ó bá fi di four ọmọbìnrin yóò wọlé yóò wọ ìlú ìbàdàn yìí wá ọkọ mi lòun ṣe sọ pé ah ẹni tá àrílẹ̀ ni yóò wọ ìlú ìbàdàn wá ní fọ́ wọn láwọn wá wọlé lọ àwọn wá lọ bá dádì pé dádì bàbá Gósìn sọ wípé ìgbà tí ó fìdí fọ́ ìyàwó mi ò wá bá mi dádì bá dádì bá tún wojú wọn báyìí ọba ní olúwa ká pé lóòótọ́ ó bá pe bàbá yìí ká pé ẹnu bàbá yìí ló bá gbà sọ̀rọ̀ wípé ńgbà tí ó bá fìdí fọ́ kí fọ́ ò tó lù gẹ́gẹ́ bí bàbá yìí ti sọ jẹ́ kí a rí ẹnìkejì mi gbogbo ìgbà tí wọ́n sọ pé àwọn rí mi ó jẹ́ bóyá bíi three thirty wọ́n bá gbé mi wọ́n gbé mi wá sí chọ́ọ̀chì mi lè sọ̀rọ̀ mi dáyàn mọ̀ mi mọ̀ nǹkan kan mi lè dárìn mi lè gbápá mi lè gbẹ́sẹ̀ nígbà tá a fi sọ pé ó di ọjọ́ kẹ ọjọ́ kẹta gbogbo apá mi méjèèjì ó ti wú gan mi lè dágbé dádì wa pe àwọn dádì mi wọ́n ní ẹ má fi dúdú wo dúdú o ẹ má lo nǹkan dúdú fún o tẹ́ ẹ bá lo nǹkan dúdú fún ó lè gbàbẹ̀ lọ o ṣùgbọ́n ẹ gbójúlé ọlọ́run èmi mọ̀ wípé ìgbà tí ó fi di jọ́ kẹrin síjọ́ karùn-ún níkẹ́ máa sọ̀rọ̀ ọjọ́ kẹrin síjọ́ karùn-ún tí wọ́n sọ yẹn alẹ́ ẹjọ́ yẹn ni mo kàn béèrè lọ́wọ́ wọn pé kí ni mò ń ṣe nígbẹ̀ẹ́sì bí wọ́n ṣe bú sẹ́kún nìyẹn mo bá pe fóun dádì kí ni mo wá ṣe nígbẹ̀tì bíi wípé èmi gangan fún ara mi mi mọ̀ wípé mo lè jáde èmi gangan fún ara mi mi mọ̀ wípé ọlọ́run sì tún wà tó lè kó yẹn yọ nínú ewu yẹn tí babaláwo ló bá sọ fún yẹn wípé ó jáde níbi tó wà òun lèyàn máa sìn lọ mo dá gbogbo òkú padà sọ́dọ̀ ọlọ́run ó wá fún mi ní ayọ̀ láti máa sọ testimony yìí lónìí wípé ẹ jẹ́ ká ní Jésù o ẹ jẹ́ ká mẹni tí Jésù ń ṣe o ìdá mẹ́wàá ó sì jẹ́ òróǹro tá a bá pa odidi màálù tí òróǹro bá ara fọ́ díẹ̀ sí kí ni ó ṣe ṣe máa rí màálù yẹn jẹ bí ìdá mẹ́wàá ṣe rí nìyẹn bó ṣe jẹ́ wípé kò rọrùn ṣùgbọ́n wọn ò jẹ́ kí n gbádùn wípé ó dìde àlọ́ ò gbọ́dọ̀ dìde ni èdè tí sábà máa ń jáde lẹ́nu wọn nìyẹn ẹ sì jẹ́ ká mọ ẹni tí Jésù olùgbàlà ṣe kò sí ẹlòmíràn tó tún lè gbà yẹn lẹ́yìn Jésù babaláwo ò lè gbà yẹn oníṣègùn ò lè gbà yẹn ẹ jẹ́ ká mọ ẹni tí Jésù ń ṣe ẹ jẹ́ ká fi ayé wa fún Jésù ẹ jẹ́ ká mú Jésù yẹn gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa kò sí nǹkan kan tá a béèrè lọ́wọ́ rẹ̀ tí ò ní fi fún wa torí wípé mo ṣe àìgbọràn kò jẹ́ kí n lè béèrè pé olúwa ṣàánú fún mi mi ní oore ọ̀fẹ́ yẹn láti béèrè pé olúwa ṣàánú fún mi ká pé ọlọ́run ò bá gbọ́ ọlọ́run ò bá da ọlọ́run ò bá dọ ká pé ọlọ́run kò mú májẹ̀mú tó bá wọn dá wípé wọn ò ní sọ̀fù ẹnikẹ́ni sẹ́ ọ̀run àpáàdì ni ìbá yọrí sí torí wípé ìwà ọwọ́ mi mo sọ kí n tó bẹ̀rẹ̀ wípé mo jẹ́ ẹnìkan tó ní agídí mo dẹ̀ burú so kò sí nǹkan kan tá a fẹ́ fi nǹkan báyẹn ṣe ju wípé ká mọ owó Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ ẹnikẹ́ni tó ẹni tó bá mo sì mo kíyèsí pé ẹni tó bá bá bàbá yìí rìn tó fi ọkàn kan bá ìpè wọn rì kò kí ń kábàámọ̀ kò ní kábàámọ̀ wípé òun fi ọkàn kan bá wọn rìn nínú ògo nínú ọlá nínú ọrọ̀ ló ń tòun ó máa yí ẹ jẹ́ ká mọ ẹni tí jésù ṣe ẹ jẹ́ ká di òpó jésù yẹn ẹ jẹ́ ká di ìmú sísinsinsin ẹ jẹ́ ká di ìmú tí ọ̀rọ̀ kan tó bá ń rú wa lójú ẹ jẹ́ ká wọnú yàrá wa lọ ká pè é yóò dá wa òun ló sọ pé ká béèrè òun ó fi fún wa ká sì kanlẹ̀kùn òun ó ṣí tá a bá béèrè tí ò bá tí ì ṣe é nǹkan kan ni nǹkan kan ló máa nǹkan kan ló máa ń dààmú àwọn ènìyàn nǹkan mẹ́ta ló wà lọ́dọ̀ ọlọ́run yes no wait ṣùgbọ́n yes yẹn ni àwọn ènìyàn là mọ́ ń sáré jù wait yẹn ó máa ń nira fún wa àti dúró láti fi mú ògo ọlọ́run òun ni wait wait tó wí yẹn tó bá ṣe kankan ó lè jẹ́ pé onítọ̀hún yóò ṣubú ó ní nǹkan kan tó fẹ́ mú jáde nínú ayé ẹni yẹn ló fi sọ wípé wait ṣùgbọ́n àwọn ènìyàn yẹ́ẹ̀sì yìí làwọn ń sáré tí ò lè yẹ kó rí báyìí mo gbàdúrà wípé ẹlẹ́ni kọ̀ọ̀kan wa kò ní bọ́ sọ́wọ́ kò ní bọ́ sọ́wọ́ kò ní bọ́ sọ́wọ́ ẹ jẹ́ ká di ìpè yìí mú gidigidi pàtàkì jùlọ ìpè bàbá mi Timothy Oyekunle àfi nǹkan tí wọn ò bá sọ ìgbà tí wọ́n gbé mi dé hospital wọ́n lọ ya scan wọ́n ní kò sí nǹkan kan nù ọmọbìnrin yìí dáàdì ni yóò padà nígbà tí wọ́n fi tún yà padà ó dẹ̀ wà níbẹ̀ kí ló gbé pamọ́ kí ló gbé pamọ́ agbára ọlọ́run ni mo gbàdúrà wípé agbára yẹn yóò sì tún bá mọ ọlọ́run yóò mọ̀ mú yín tẹ̀síwájú ibi tó bẹ́ẹ̀ hàn bẹ́ẹ̀ bá ti wí àwọn òun yóò mọ̀ gbà fún yín ibi tẹ́ ẹ bá tẹ̀ àwọn òun yóò gbà fún yín ní ìní ọwọ́ kọ́wọ́ tó bá lóun ó nà jáde lórúkọ ńlá Jésù ọwọ́ yẹn yóò gbẹ dànù ojúkójú tó bá lóun máa wò yín fún ibi láti wákàtí yìí lọ ojú yẹn yóò fọ́ dànù iṣẹ́ àwọn iṣẹ́ tí Ọlọ́run gbé lé yín lọ́wọ́ lórúkọ ńlá Jésù ẹ jẹ̀dẹ̀ bí èrè lórúkọ ńlá Jésù ẹ sì kó wa jẹ̀pẹ́ lórúkọ ńlá Jésù bẹ́ẹ̀ ni yóò rí ẹ jẹ́ kí a máa fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní nǹkan ẹ jẹ́ ká mọ̀ ta àwọn ìránṣẹ́ Ọlọ́run ní nǹkan ẹ jẹ́ mọ̀ ta wọn lọ́ọ́ àmọ́ nǹkan tí a ṣe tọ́lọ́hún fi ń gbàdúrà àmọ́ nǹkan tọ́lọ́hún ti ẹ̀ rí tí tá a bá parí Sunday ọkọ mi yóò bí gbogbo yẹn bá lọ tán yóò padà wá bí chọ́ọ̀chì wa ṣe tóbi tó yóò mú yóò gbálẹ̀ gbogbo bẹ̀ bóyá òun lọ lọ́hùn rí tó fi sàánú mi ṣé mo mọ̀ mi mọ̀ ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa ẹ jẹ́ ká pọ́nkọ Jésù lẹ́ẹ̀kan tó ọlọ́run ẹ̀mí mímọ́ o wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ gbogbo ibikíbi tó nílò àtúnṣe nínú ayé mi ẹ̀yin ọ̀run ẹ wó mi palẹ̀ ẹ tún mi mọ́ àdúrà. ẹ̀mí mọ̀ ọlọ́run ẹ̀mí olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ gbogbo ibikíbi tí mo ti nílò àtúnṣe ẹ̀mí mímọ́ olú ẹ wó mi palẹ̀ lórúkọ ńlá jésù kristu olú ẹ wó mi palẹ̀ olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ gbogbo ibikíbi tí mo ti nílò àtúnṣe ẹ̀mí olú ẹ̀wọ́ mi palẹ̀ kẹ́ ẹ̀ tún mi mọ̀ lórúkọ ńlá jésù olú ẹ̀wọ́ mi palẹ̀ kẹ́ ẹ̀ tún mi mọ̀ lórúkọ ńlá jésù ẹ̀mí olú ẹ̀wọ́ mi palẹ̀ kẹ́ ẹ̀ tún mi mọ̀. jésù olúwa wa ṣebí wọn la mọ̀ kókó ayé wa o olúwa mọ̀ wá mọ̀ wá bó o ṣe.